ẹ̀ mú kémi ò gbàṣẹ́ báwo la ṣe máa fẹ́ra wa tá à ní lè kiss lóòótọ́ lẹ́nu mi máa ń bùtì nígbà tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa ṣùgbọ́n mo ti rí wòsàn. kí lo lò. omi bátírì àti kọ̀ọ̀kan onírin. ẹnu ẹ ò wá rùn mọ́. wàá rí i ìwọ náà gbìyànjú kó wá gbẹ́nu sí i wò. kò rùn mọ́ ọlọ́run. kólú ẹ má dẹ̀ lọ ní folete ṣó dá ẹ lójú. bẹ́ẹ̀ ni ẹ̀mùkẹ́ gbẹ́nu wà. rántí ọjọ́ ta kọ́kọ́ kí stétèmí ga bí ẹ̀ bá jọ mọ́ má bẹ̀rù ṣọkàn akin. orí ìyá mi sìn mí lọ má jẹ́ n kìsì kìsìkú kìsì láyé mi o. ire